nàìjíríà a fi kí a fẹ́ fi yìn lórí ipa tí kálukú kó lórí àwa arábìnrin níkẹ́ gboyè ẹni tó gbogbo èèyàn mọ̀ sí màmá àbèjì ọmọ aláìní ní ọjọ́ kẹfà oṣù kínní ọdún yìí náà ni ọmọ màmá pè wá tí ó gbọ́n wá sí orí tẹlifíṣàn ọ̀rẹ́ fún yorùbá ibi tí a ti kẹ́sì gbogbo nàìjíríà pé màmá nílò ìrànlọ́wọ́ òwe náà lè dáhùn òwe náà lè dìde kó tó di pé bí a ìtẹ̀síwájú ó ṣẹlẹ̀ tí bàbá àgbàlá Gabriel dáhùn náà dá sí tí ilé fi yọrí lé nìí màmá ti nílé lórílẹ̀ yìí màmá tún ti níbi tí wọ́n ń gbé lẹ́kọ̀ọ́ táwọn màmá náà ń gbé bí ọ̀rọ̀ ìyá mi ṣe wá rí báyìí òun ni ó mú àti àfi tọ ẹni tí ṣe ọmọ bíbí inú ìyá mi yàrá yìí ni àfi tọ̀ wọ́n wá pé tọ́rọ̀ bá rí báyìí kí ni màmá ṣe gangan sí kọ̀kọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ nàìjíríà ò mọ̀ tí wọ́n fi kígbe láàrin oṣù mẹ́ta ìbẹ̀rẹ̀ ọdún ìfà tí ilé fi yọ tí gbogbo wọn tó fi tó fi tó fi ṣe rẹ́gí fún wọn ìyá wa ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ sà. orúkọ yín lẹ́kùnrin fún àtàwọn arígbà àkọ́kọ́ orúkọ tèmi ni adérónkẹ́ gboyè adékúnlé mo jẹ́ ọmọ bíbí inú ìyá àbèjì ọmọ aráyé lò tí bàbá mi jẹ́ bísí gboyè tí gbogbo ayé mọ̀ sí tìró àwọn ọmọ jù. òṣèré tíátà làwọn náà. bẹ́ẹ̀ni mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run nítorí tí kò bá sí ọlọ́run kò sí nǹkan tẹ̀dá lè dá ṣe mo tún wá dúpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn aládùúró tì pátápátá nítorí wọ́n ní tí ò bá sí ọrùn kò sí ní tó ń pè lórí tí ò bá sí èjìká kò sí ní tá a lè pè lẹ́wù tí ò bá sí àdúró ti gbogbo ẹ̀yin ọmọ ẹ̀nì ọmọ ènìyàn tẹ́ ẹ dúró ti èmi àti ìyá mi tá a bàbá máa pè ní ìyàbẹ̀jọ maraye lè mo dúpẹ́ o ṣùgbọ́n mi ì lè dá ọpẹ́ yẹn dútọ́ mi ì lè dá ọpẹ́ yẹn dútọ́ ee ìyábẹ̀jì ọmọara yele ìyábẹ̀jì ọmọara yele hmm. níkẹ́ gboyè she's a wonderful mother ìyá tó wonderful gan mo mo mo bẹ ọlọ́run wípé tí n bá máa tún lé ayé wá ń jọ̀ọ́ kó bá mi tún kó bá mi tún yàn fún kó yàn dáadáa kó tún wá padà jẹ́ ìyá mi nítorí pé àbèjì jáde nìkan tó kóyàn mọ́ra ẹ̀kọ́ àkọ́kọ́ tí mo kọ́kọ́ rí mú lára ìyábẹ̀jì ọmọ aráyé ni ìyábẹ̀jì kóyàn mọ́ra tó ṣe pé mo ti dàgbà mo ti gbọ́njú dáadáa kí n tó mọ àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn yìí pé à ah, fámílì àìmọye ẹni tó ń pe àǹtí mi àìmọye ẹni tó ń pè wọ́n ní fámílì àìmọye ẹni tẹ́mi mọ̀ tí mò ń pè láǹtí tí mò ń pè ní bọ́ọ̀dà tó jẹ́ pé at the end of the day tí máa padà bọ̀ mo létà ẹ̀ṣẹ̀ ń mọ̀ ní pé à ah, fámílì ó kóyàn mọ́ra gan-an ó kòyàn mọ́ra and she is a wonderful mother nítorí pé ọ̀rọ̀ ọmọ jẹ́ lógún despite that pé kò bí púpọ̀ ó wáyé kò bí ju méjì lọ méjì ọ̀hún ọkùnrin kan obìnrin kan mo nǹkan tí mo rí láàrin yẹn ni pé ẹ̀dá ò lè gbọ́n ju kádàrá ẹ̀ lọ ẹ̀dá ò lè gbọ́n ju kádàrá ẹ̀ lọ ṣùgbọ́n gbogbo tó bá débẹ̀dà láyé ká ṣàdúpẹ́ lọ́wọ́ ọlọ́run tí ò bá ti gbẹ̀mí ọ̀rọ̀ mọ̀nsí mi wá jẹ́ ní tí ó jẹ́ kí n mọ̀ yí pé àṣé tí ẹ̀dá bá wà láyé tí ò kú ó máa jẹran tó jẹran lọ ọ̀rọ̀ ìyá mi jọ mí lójú gan èmi ò mọ̀ pé lọ́jọ́ alẹ́ mi ì mọ̀ pé lọ́jọ́ alẹ́ mo èmi gan fúnra lára mi ti wò ó pé ah, ah kí ló ṣẹlẹ̀ kí ló dé ṣùgbọ́n to my surprise nígbà tí kinní yìí bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ eré ni mo kọ́kọ́ pè fúnra mi mo ti ń wò pé ẹ̀dùn ọwọ́ wo ni mo fẹ́ fi jẹ́ ọ̀nà wo ni mo fẹ́ gbé bàbá wo mo ṣe fẹ́ ṣe é àmọ́ ọlọ́run ọlọ́run lo àwọn ènìyàn tó pọ̀ ọlọ́run lo gbogbo ẹ̀yin gbogbo ẹ̀yin ẹ̀yin ẹlẹ́yin jú àánú ẹ̀yin áńgẹ́lì áńgẹ́lì nínú ènìyàn ni mo lè pe gbogbo yín lọ́wọ́ kan tí mo bẹ̀rẹ̀ sí ní pé kálukú náà bẹ̀rẹ̀ sí ní dìde wọ́n dìde tì mí nígbà tẹ́gbọ́n mi kú mo ti rò ó pé mo ti rò pé ìwà ah, ah, ah, ti kèmi nìkan báwo ni mo ṣe fẹ́ ṣe pàápàá mi ò gbọ́dọ̀ parọ́ mo ti ń rò ó pé àbí kí n filẹ̀ kí n sá lọ mo ti kọ́kọ́ fẹ́ sá lọ mo kàn wá rò ní pé ẹ̀dùn ọ̀nà tí n bá sá lọ tó bá wá bá bẹ́ẹ̀ wó màmá padà dùn mí bóyá àrà kò sẹ́gbọ̀n kò sábúrò kò sí ọmọ ọ̀yá kò sí níwájú kò sí lẹ́yìn mọ́ èmi àti ẹnìkan ló kù tó bá wá kú ah, mo wá rò pé tó bá tiẹ̀ máa kú tó bá kú sí mi lọ́wọ́ ìbádẹ́ ẹ̀dá o ìyẹn ló jẹ́ kí n mọ̀ pé ok gbogbo tó bá ṣẹlẹ̀ ó bẹ́tà kí n dúró mo wá pa ìtìjú mọ́ra ah mo wá wò pé ọlọ́run máa ṣe ó kúkú lórúkọ ìyẹn ló jẹ́ kí n ké gbàjarè síta mo ké gbàjarè síta mo dúpẹ́ mo dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ Alóore TV Alóore náà kọ́kọ́ dìde tì wá nítorí pé Folúkẹ́ Dáramọ́lá wọn sí ní Nàìjíríà ń gbà yẹn Alóore dìde tì wá wọ́n gbé wa síta ibẹ̀ mo ti kọ́kọ́ wò pé àṣé báyìí lọ́lọ́run ṣe ń ṣe orí nígbà tí àti Folúkẹ́ dé àti Folúkẹ́ náà àwọn náà wọ́n jà fitafita lẹ́yìn ẹ̀ BBC wọ́n gbé wa síta katsina tí ṣúgà náà àwọn náà gbìyànjú fún wa eh, bó ṣe ń ṣẹlẹ̀ náà ní Instagram àwọn náà gbìyànjú fún wa àǹtí àjọkẹ́ gbogbo wọn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ká tó tàtàrí àtàrí lọ́dọ̀ Pastor Gabriel tí í ṣe àgbàlá ìtura global, eh, global page ah kọ́lọ́run bá mi lọ́rẹ̀ mi bàbá yẹn kọ́lọ́run jẹ́ kẹ́mi ẹ̀ kó gùn kọ́lọ́run má fi kú tó yáwọ́ pa bàbá yẹn bí wọ́n ṣe ròyìn ẹ̀ gẹ́lẹ́ la ṣe bá a ẹni tó júwe ọ̀dọ̀ ẹ̀ fún wa jẹ́ kó yé wa pé àníṣe àwọn arúgbó ló ń tọ́jú ṣùgbọ́n kò ní gbalé fún yín ó máa ń kọ́lé fáwọn arúgbó ni a dẹ̀ débẹ̀ láàrin ọ̀sẹ̀ mẹ́ta ọlọ́run ṣe wọ́n ọ̀sẹ̀ mẹ́ta ọ̀sẹ̀ mẹ́ta ni ìjọ sátọ̀dé tó kọjá ẹ̀ ló ṣẹ̀ṣẹ̀ pé ọ̀sẹ̀ mẹ́ta ọlọ́run jọ mí lójú ó yà mí lẹ́nu tó bá sọ pé ìyá mi lè ní ilẹ̀ lásán kó tó jáde láyé màá jiyàn màá jiyàn ṣùgbọ́n a yin ọlọ́run a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ti ṣe lóore oníkálukú wá bẹ̀rẹ̀ sí ní dìde wá bẹ̀rẹ̀ sí ní pè wá bẹ̀rẹ̀ sí ní fi ìfẹ́ hàn á ah, lórúkọ jésù ọlọ́run ò ní gbaṣọ yìí lára kálukú ah, ah, gbogbo àyìn gbogbo yín pátápátá ọlọ́run á túbọ̀ máa bá mi bùkún iṣẹ́ yín iṣẹ́ yín ò wá ní dìṣẹ́ mọ́ yín lọ́wọ́ a dúpẹ́ o àmọ́ lóore o hmm, ilé ọ̀sẹ̀ mẹ́ta mo fi tayọ̀tayọ̀ sọ pé tó bá di thursday a máa ṣí. thursday tó ń bọ̀ yìí tọzdee eléyìí tó ń bọ̀ yìí tọ́ọ̀sì tó kújọ́ a máa ṣí ìyá mi àwa kó sínú ilé òun kan ní dream tá ò tiẹ̀ mọ̀ kó lè wá sí ìmúṣẹ láíláí in the next in, in the past a year ọlọ́run dẹ̀ ṣe bí eré bí eré ah, ìyẹn sọ pé àṣé se ò kú láyé lè jẹun mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ọmọ nàìjíríà pátápátá àtàwọn tó wà ní nàìjíríà àtàwọn tó wà lókè òkun gbogbo àwọn tó dìde tiwa pátápátá gbogbo yín pátápátá lẹ́yìn ọjọ́ alẹ́ yín ò ní di rádaràda gbogbo yín pátápátá làtúbọ̀tán yín ò ní di rádaràda gbogbo yín pátápátá ni wọn ò ní tọrọ owó àbúrú fún wọn ò wá ní fàwòrán yín tọrọ owó lábẹ́ bí ti wù kó mọ àtọmọ àtọkọ àtayá àti gbogbo ohun tọ́lọ̀ ń dámọ̀ yín ò ní dìbàjẹ́ mọ́ yín lọ́wọ́ ẹ ṣé mo dúpẹ́ o mo mọ̀ lóore o olóore o àló ń tẹ́ ṣe fún Adéníkẹ́ Ayágbóyè mo mọ̀ lóore ṣe mo dúpẹ́ thank you very much. ká tó fi ká tó fi ká tó fi kọ́ níjọ́ Thursday ẹ nǹkan alákọ̀ọ́bẹ̀ṣẹ̀ nílùú Ìbàdàn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni nílùú Ìbàdàn. bóòlù ẹ fẹ́ ṣe báwo báwo tuntun báwo ẹ fẹ́ lọ àgbọn ìlú máa bẹ̀rẹ̀ kí ló kà àdúgbò náà wọlé pè. ẹ ṣe mo dúpẹ́ gbogbo ènìyàn pátápátá ńlá pé láti wá ṣí bá wa ṣí ìyìn náà nítorí pé wọ́n nínú ẹnu kì í dùn ká pa mọ́ra ẹ jọ gbogbo ọmọ nàìjíríà pátápátá ni mo pè láti wá bá wa ṣí ilé náà ẹ jẹ́ kí ẹ jẹ́ kí Adéníkẹ́ kó máa wẹ̀yìn báyìí kó mọ̀ pé yes ẹ sì tì ń lẹ́yìn gbígbà ẹkẹ ṣe ń fọwọ́ tilé ẹ jẹ́ kó mọ̀ pé ẹ ṣì wà lẹ́yìn òun ẹ jẹ́ kó sì máa wẹ̀yìn báyìí kínú ẹ̀ máa dùn tó bá tiẹ̀ wá jẹ́ pé eléyìí lẹ padà ṣe fún un tí tọ́lódì ẹ̀ ò fi sí láyé mọ́ ó ti tó ìyẹn ti tó èmi gan ó jẹ́ ohun ó jẹ́ ohun ìdùnnú fún mi ah, tí wọ́n bá ní ìyá mi máa padà tún fọhùn ta ló rántí ọmọ aráyé le mọ́ wọn ò rántí ẹ̀ mọ́ àmọ́ tó mo mo sì rí àwọn tó ń sọ pé ọmọ aráyé le ọmọ aráyé le orúkọ yẹn sàn bákan nítorí bó ti pẹ́ ṣùgbọ́n mi mo fi tayọ̀tayọ̀ sọ pé láti nǹkan bí ọ̀sẹ̀ méjì yìí sí gbogbo àgbáńlá ayé náà ti mọ ẹni tó ń jẹ́ ìfúnà ọmọ àṣẹ̀ṣẹ̀ bíi ti mọ ẹni tó ń jẹ́ ọmọ aráyé le nípasẹ̀ oore tí ọlọ́run ṣe nígbà tó ṣe pọ̀ bá torí ìkànṣe kan nìyẹn